jobu orí kẹwàá agara ìwà ayé mi dá mi tán èmi ò tú àròyé mi sóde lọ́dọ̀ mi èmi ò máa sọ nínú kíkorò ìbònújẹ́ ọkàn mi èmi ò wí fún Ọlọ́run pé ó jàre má ṣe dá mi lẹ́bi fi hàn mí nítorí ìdí ohun tí ìwọ fi ń bá mi jà ó wá tọ́ sí ọ tí ìwọ ìbá máa tẹ̀ mọ́lẹ̀ tí ìwọ ìbá fi máa gan iṣẹ́ ọwọ́ rẹ tí ìwọ ìbá fi máa tan ìmọ́lẹ̀ sí ìmọ̀ ènìyàn búburú ojú rẹ ìhà ṣe ojú ènìyàn bí tàbí ìwọ a máa ríran bí ènìyàn ti ríran ọjọ́ rẹ a dàbí ọjọ́ ènìyàn ọdún rẹ a dàbí ọdún ènìyàn tí ìwọ fi ń béèrè àìṣedédé mi tí ìwọ sì fi wá ẹ̀ṣẹ̀ mi rí ìwọ mọ̀ pé èmi kì í ṣe oníwà búburú kò sì sí ẹni tí ìgbà kúrò lé ọwọ́ rẹ ọwọ́ rẹ lé ó ti dá mi tí ó sì mọ mí pọ̀ yí káàkiri síbẹ̀ ìwọ sì ń bà mí jẹ́ èmi bẹ̀ ọ́ rántí pé ìwọ ti mọ mí bí a mọ̀ ìwọ ó wá sì tún mú mi padà lọ sínú erùpẹ̀ ìwọ kò wá ti tú mi dà jáde bí wàrà ìwọ kò sì mú mi di púpọ̀ bí wàràkàsì ìwọ ṣáà ti fi awọ àti ẹran ara wọ̀ mí ìwọ sì fi egungun àti iṣan ṣọgbà yí mi ká ìwọ ti fún mi lí ẹ̀mí àti ojú rere ìbẹ̀wò rẹ sì pa ọkàn mi mọ́ nǹkan wọ̀nyí ni ìwọ sì ti fi pamọ́ nínú rẹ èmi mọ̀ pé èyí ń bẹ lọ́dọ̀ rẹ bí mo bá ṣẹ̀ nígbà náà ni ìwọ ṣàmì sí mi ìwọ kì yóò sì dárí àìṣedédé mi jì bí mo bá ṣe ẹni búburú ègbé ni fún mi bí mo bá sì ṣe ẹni rere bẹ́ẹ̀ ni èmi kò sì lè gbé orí mi sókè èmi dààmú mo sì wo ìpọ́njú mi nítorí tí ń pọ̀ ọ́ sí ìwọ ń dẹ mí kiri bíi kìnìún àti pẹ̀lú ìwọ a sì fi ara rẹ hàn fún mi ní ìyànjú ìwọ sì tún sọ àwọn ẹlẹ́rìí rẹ sí mi di ọ̀tun ìwọ sì sọ ìrunú rẹ di púpọ̀ sí mi àyípadà àti ogun dó tì mí ǹjẹ́ nítorí náà ìwọ ṣe bí mi jáde láti inú wá a èmi ìbá kúkú ti kú ojúkójú kìbá ti rí mi èmi ìbá dàbí ẹni tí kò sí rí àbá ti gbé mi láti inú lọ sí ìsà òkú ọjọ́ mi kò wá bí dáwọ́ dúró kí o sì jọ̀wọ́ mi jẹ́ kí èmi fi àyà balẹ̀ díẹ̀ kí èmi kí ó tó lọ síbi tí èmi kì yóò padà sẹ́yìn mọ́ àní sí ilẹ̀ òkùnkùn àti òjìji ikú ilẹ̀ òkùnkùn bí òkùnkùn ti kára rẹ̀ àti ti òjìji ikú láì ní ìtò níbi tí ìmọ́lẹ̀ dàbí òkùnkùn.